Ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin náà ni mò ń kí. Ẹni ó torí àpèlé èébú táyé fún, tó dàkárí ìṣò, tó sọ̀rọ̀ kan diṣẹ́. Ẹ̀yin ti gbàgbé wípé orúkọ táyé, àpèlé táyé fún ni kò ní ǹkan kan ṣe lára ẹni. Bí èèyàn fún rara rẹ̀ bá ti mọ ibi tí èèyàn kù sí, tó pa ọkàn rẹ̀ pọ̀, tó ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro rẹ̀, tó sì ń fi gbogbo ìgbà lóòrèkóòrè tó ní ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú Olódùmarè nípa àdúrà àpèlé yòówù táyé fún ọ nígbà ó bá yá orúkọ ó padà àmọ́ báyé bá pè ọ́ lólòṣì tí wọ́n pè ọ́ lákùrẹ̀tẹ̀ tí wọ́n pè ọ́ lágàn àbí ohunkóhun tó lè wù káyé ó pè ọ́ bí wọn náà bá ti dúró nípò pé ní tí wọ́n pè ọ́ ló ń jẹ́ tó wá bẹ̀rẹ̀ sí ní banújẹ́ tó ń fojoojúmọ́ sunkún ẹkún àtàròkà tó ń wò yóò kàn tó padà wá sọ di ọlọ́kùnrin ni àwa mú àpèlé burúkú táyé sọ àpàdà jẹ́ kó dín kó lẹ̀ mọ́ tipẹ́tipẹ́ àmọ́ kápèlé burú táyé pé ni ó má bàa wá lẹ̀ mọ́ ni èèyàn fúnra rẹ̀ ní láti múra sí ọ̀rọ̀ ara rẹ̀ láti fi ayé wípé àpèlé tí a fún ọ kì í ṣe tiẹ̀